so that visibility máa wà tí nǹkan bá ń bọ̀ lákọ̀ọ́kọ́ wá rí kọ́ bẹ̀rẹ̀ sí kọ́ kọ́kọ́ máa ṣe yẹn pẹ̀pẹ̀ láti lẹ́yìn náà àkórè máa dé àkọ́tà máa fi ṣe tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí fíjíkà ọlọ́ọ̀ máa ṣe yánu ọlọ́ọ̀ máa ṣe yánu yẹn la máa ṣe fíjíkà tíkẹ́ẹ̀tì but àwọn táyà àtijọ́ ìmọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ìlú oko kọ́ owó kúrò kọ́ owó kó yẹn náà dẹ́gbọ́n yé dá lọ sóko lẹ́yìn kọ́kọ́ má dà lọ sóko mọ́ ẹ̀gbọ́n dẹ̀ ti di pé èèyàn alẹ́ ti tí wọ́n fẹ́ sùn ẹ̀yin youth ẹ jọ̀ọ́ kàn ṣe rosta ọmọ ṣe sọ Yorùbá àwọn tó máa ma ṣọ this time tó máa ma ṣọ this time fún àgbo gbogbo everybody ní kò ṣe pé kọ́kọ́ máa jáwọ́ anywhere àwọn máa lọ pa wọ́n pa wọ́n kí ló dé èèyàn gbọ́dọ̀ pa jẹ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn ẹ̀mí là ń sọ yìí là ń tó tí ò ṣe replace ẹ̀dùn ẹ̀ má sùn ẹ̀ má sùn bẹ́ẹ̀ kọ́kọ́ máa permanent eh, labour ní àpamọ́ labour tó níbi tó dé yìí kó ní láti díje díje gidi ní àjágun ṣùgbọ́n a máa máa protect ara wa àbí nígbà tó bá pẹ́ everybody tán everybody máa mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ wọn ò ní ní wa pa o ẹ jẹ́ ká dìde ẹjọ́ ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ àdìde hmm. ní kíákíá ká bẹ̀rẹ̀ sí ìdìbò àdìs képa àtẹ̀kọ́kọ́ onínàmọ́ kí visibility wà ọ̀rọ̀ kó ọ̀ṣù ètò wà láyìíká ìyẹn náà iṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jí kọ́ máa jí kọ́ máa kọ́ máa ṣọ́ àgbègbè wọn ó ní tán fi ń ṣọ láyé àtijọ́ ó ní tán fi ń ṣọ kọ́ wáyé if not kọ́ máa ṣọ kọ́ máa ṣọ kọ́ ti ní àwọn bells àwọn agogo nǹkan tó lè máa fi pariwo tó bá ti rí nǹkan kan tó máa pariwo tí gbogbo èèyàn máa jí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bíyá ìkọ irin irin tó máa lù mọ́ra wọn ni àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò tó ṣe gbogbo abúlé kò ṣe gbẹgbẹ̀dọ̀ láti máa sùn nísìnyí lálẹ́ àwọn máa láti máa jí àwọn láti máa ṣọdẹ bíi vigilante ni o bọ́dẹ ni o bíi volunteer ni o wọ́n ṣáà láti wà àkàláàtì lálẹ́ nígbà tó ti jẹ́ pé ẹni ẹni òkùnkùn tó ń ṣiṣẹ́ òru ni wọ́n sọ àwọn èèyàn gbọ́dọ̀ sún ẹjọ́ pípa ìtìpọ̀jù